déédéé ọlọ́run ọba ìwà Muhammad sallallahu alaihi wasallam. Tíra àbúrò ọ̀rọ̀ mi tó náà ní àǹfààní wọn. Ìdáàbò nìkan tíra sì sọ nípa ọ̀rọ̀ ìgbéyàwó. Ìlàwà bá mi sọ. يرفعنا فتاكي وارجعني من عبد الله رضي الله عنه وكان النبي صلى الله عليه وسلم ولفاكم obìnrin kan nígbàdá àti ṣùgbọ́n ikán lórí ìyẹ̀fun àwùjọ àwọn àgbókun ní tábà tàbí sílẹ̀ àbí ní sàdé ẹni yẹn ó ṣe ìkáwó rẹ̀ ó ní àlàáfíà. أخرجه أبو داود وأشار إلى قبيل المسلم أبو داود رضا حديثه رضا وصفة حديثه أرى ما تنسيه وصفة àdéhùn yìí bí a ti nà wọn àpá wọn jẹ mà àdéhùn wọn ti àdéhùn yẹ olómi àlàáfíà àdéhùn yẹ wọn lẹ. àmọ́ ìsẹ́fẹ̀ tó àdéhùn yìí pé ó lára àti àtẹ́lé àwọn àpá wọn ní ìwọ̀n tó pé nǹkan sáré. pé sọ̀dá àbí kò sí ìkéré àwọn àtọ́lá ó gba obìnrin mọ́ra pé kí kí sọ̀dà tó rán bẹ́ẹ̀. bàtà àti kiri ẹgbẹ́ tó ti jọ obìnrin tó yọ ọ́nù sọ ìkọ̀kọ̀ mi rí kí èdè bàtà àti kiri ẹ̀yìn tí ó tẹ̀lé ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó wọ́n máa ń tẹ̀lé ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم